olórin Bámilọ́ tá ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yẹn ẹ wọ kẹsẹkẹsẹ lẹ́sìn nítorí pé kásákásá ṣì ń bọ̀ lórí Orísun lẹ́wà ẹ má lọ máa ṣe kíni ẹ má lọ máa sunlé o ó yà gbé bọ́dí ẹ <laughs> ẹ má lọ sunlé nítorí pé abala tọ́pọ̀ síkọ̀ ẹ̀ òun náà ni abala throwback Thursday ẹ mọ̀ pé Thursday ni anything for you o every Thursday ah àmàlọ́ mu pé ni all right gbàgbé pé àwọn orin onírúurú tẹ̀ ń sẹ́ẹ̀lì sí wa n bá ti mú mẹ́ta ń bẹ̀ wá tún ṣe kíni èmi náà dá padà sí pé ẹ ń tẹ béèrè fún òun ni mò ń ṣe kíni òun ni mò ń fún yín tẹ bá wò wípé ẹ̀yin sẹ́ǹd orin sí mi ẹ̀ tí ì gbọ́ orin títí ẹ kò ṣe báyìí ẹ máa wọ̀ mo wà fún yín lọ́jọ́kọ́jọ́ Orísun tẹ̀ ṣe kíni ó wà fún yín lọ́jọ́kọ́jọ́ àmọ́ màá wá sáré sọ fún yín wípé gbogbo ẹni tẹ́ wò wípé ẹ̀ṣẹ̀ ń jọ ìwà nígbà àkọ́kọ́ Miliki Express lè tó tó ń lọ lójú amóhùnmáwòrán yín Miliki Express ti ọjọ́ Thursday ó ti yẹ yín a ti ṣàwọn fashion tips kan sẹ́yìn thirty minutes but over the next week I'ma miss you me. o I'ma ah, má try I'ma try torí pé mo máa ń fún yín láwọn tips there. We, wípé àwọn to tó máa ń fún yín lẹ́dẹ̀ kínú lé èmi ṣetán láti fún on tips tó máa jẹ́ kínú my ease off ẹ you understand fún gbogbo ẹni tí wọ́n wọ wípé ẹ fẹ́ wo iṣẹ́ wa lọ́lọ́kan òòjọ́ kan torí pé ẹ gbádùn sún so I go pé my Orísun wa kí fún yín lẹ́ṣà bẹ́ẹ̀ ni ẹ lè wọ́n lórí YouTube wa àti Facebook wa Orísun TV ni lórí Instagram àti Twitter of course at Orísun TV lórí website wọn Ah www.orisun.tv bọ́dà ṣe wáá ṣe kí ni bóyá máa jẹ́ ni ẹ̀ tẹ́ bá ti tẹ̀ ẹ́ jẹ́jẹ́lì gbogbo àwọn nǹkan tẹ́ bá fẹ́ rí tẹ́ bá fẹ́ mọ̀ gbogbo ẹ̀ náà ló máa pop up lójú screen yìí bẹ́ẹ̀ ni màá tún wá fẹ́lẹ̀ sọ wípé fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ wọ program wa lórí fóònù yín tẹ́ wọ wípé ẹ̀ ẹ̀ sí ibiṣẹ́ lẹ́wà ẹ̀ ẹ̀ sí nílé ẹ̀ sí ibi tẹ́ ti máa wọ tv yín directly ẹ ra mọ́ mobile phone yín kẹ́ṣe kí ni ẹ lọ sórí ẹ download StarTimes app tẹ́ bá download StarTimes app ẹ click on live tv tẹ́ bá live tv ẹ̀ra wá Orísun jáde tẹ́ ẹ wá ti wá Orísun gbogbo ètò tẹ́ bá gbádùn jù tẹ́ fẹ́ràn jù gbogbo ẹ̀ náà lẹ́ máa máa of course Miliki Express Thursday kan á dúró dè yín síbẹ̀ ni pé ẹ mo gallant ó yá náà let's go. amala jọba Thursday òun náà la wà káwá fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ níbi tẹ́ ti máa ṣe kíni tẹ́ ti máa gbé bọ́ọ̀dì ó yá oh no no no mo fẹ́ gbé bọ́ọ̀dì mi ó yá gbé bọ́ọ̀dì ẹ̀ gbé bọ́ọ̀dì <laughs> all right orí wọn lọ máa kọ́kọ́ ṣe kíni ni mo máa kọ́kọ́ throw back sí ah ṣẹ́rí mo tu mo wá ilé mo wá kàn pé ah àwọn tó ju eléyìí ẹ kì í dá padà fún yín ẹ ká lọ gbọ́ good morning good morning láti ẹnu bright morning ọmọge baby me how you do eva torí you're fine girl i'm singing this for you mi ò kọ́ fún àwọn bèbí àwọn bàbá lẹ́yìn kí n máa kọrin fún ah, àwọn bèbí báwo ah, ẹ jẹ́ o ọ̀rọ̀ gbogbo ẹ̀rọ lẹ́lẹ́mọ̀ pátá mo lérò pé gbádùn throwback ta fún yín yẹn hmm, gbáǹkọ́ gbin ni mo ju ẹ̀ẹ̀kan yẹn sí ṣàwọn ẹlẹ́ tí mo tún wá fẹ́ jù sí next ah oh god oh god <laughs> ẹ kà lọ gbọ́ my life láti ẹnu Adékúnlé gold eba ojúdá alright now ẹ lọ́ mi lọ́wọ́ okay spare me the money spare me the dollar spare me the pounds you know ẹlẹ́ni máa fi sọ fún yín pé ẹ gbé gbogbo polówó ọjà yín wá sí iléeṣẹ́ Orísun ẹ gbé wá sí Miliki Express stores nítorí pé kí ni ẹ gbádùn gbogbo swag táwọn máa ń jù fún yín lọ́lọ́kọ̀ òjọ̀ kan mọ̀ pé láìkì throwback tí mo jù sí yín láti yẹn o ẹ lè sọ fún mi pé láìkì abẹ́fẹ́ parọ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ stop ṣe bẹ́ẹ̀ don't do like that. <laughs> ẹgbẹ́ polówó ọjà yín wá lẹ́ẹ̀kan sí gbogbo polówó ọjà yín wá spay me the money spay us the money kẹ́yìn lè máa ṣe kí ni ẹ ṣe ń ju ẹ ṣe ń ju advert ẹ ẹ̀yin náà máa ṣe kí ni ẹ máa gbà wọn pounds ẹ máa gbà wọn dollars ẹ̀mí nígbà táìtò kẹ́yìn ṣáà ti máa tà ìyẹn ló ṣe kókó sí wa ẹ lè kàn sí wa lórí wẹ́bsáìtì wa www.orisun.tv lórí Facebook youtube orísun tv instagram àti twitter is at orísun tv abala tọpọ sùkọ báyìí kí n tó wá sọ kí n tó mẹ́nu lé rárá kí n tẹ tó lanu sọ ẹ ká lọ gbọ́ sórí yẹmí àlàdé tó ṣẹ̀ṣẹ̀ ṣe orí rẹ̀ ṣì hot ó ṣì fresh torí pé kí ni ó ṣe jáde nínú oven ẹ ká lọ gbọ́ yájì àbọ̀.